epistẹ́lì kínní ti paul apostẹ́lì sí timoteo orí kínní. pọ́ọ̀lù àpọ́stélì kristi jésù gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run olùgbàlà wa àti kristi jésù ìrètí wa sí timoteo ọmọ mi tòótọ́ nínú ìgbàgbọ́ oore ọ̀fẹ́ àánú àlàáfíà láti ọ̀dọ̀ ọlọ́run bàbá wa àti Kristi Jésù Olúwa wa. Bí mo ti gbà ọ́ níyànjú láti jókòó ní Éfésù nígbà tí mò ń lọ sí Makedonia kí ìwọ kí o lè pàṣẹ fún àwọn kan kí wọn kí ó má ṣe kọ́ni ní ẹ̀kọ́ mìíràn kí wọ́n má sì ṣe fiyè sí àwọn ìtàn lásán àti ti ìran tí kò ní òpin èyí tí máa mú ìjiyàn wá nípa iṣẹ́ ìríjú Ọlọ́run tí ń bẹ nínú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni mo ṣe nísinsìnyí ṣùgbọ́n òpin àṣẹ náà ni ìfẹ́ láti ọkàn mímọ́ àti ẹ̀rí ọkàn rere àti ìgbàgbọ́ àìṣẹ̀tàn wà láti inú èyí tí àwọn ẹlòmíràn ti yapa kúrò tí wọ́n sì yà sápá kan sí ọ̀rọ̀ asán wọ́n ń fẹ́ ṣe olùkọ́ òfin òye ohun tí wọ́n ń wí kò yé wọn tàbí ti ohun tí wọ́n ń tẹnu mọ́ ṣùgbọ́n àwa mọ̀ pé òfin dára bí ènìyàn bá lò ó bí a ti lo òfin bí a ti mọ èyí pé a kò ṣe òfin fún olódodo bí kò ṣe fún àwọn aláìlófin àti àwọn aláìgbọràn fún àwọn aláìwà bí ọlọ́run àti àwọn ẹlẹ́ṣẹ̀ fún àwọn aláìmọ́ àti àwọn ẹlẹ́gàn fún àwọn apababa àti àwọn apa ìyá fún àwọn apànìyàn fún àwọn àgbèrè fún àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ fún àwọn ají ènìyàn tà fún àwọn èké fún àwọn abúra èké àti bí ohun mìíràn bá sì wà tí ó lòdì sí ẹ̀kọ́ tí ó yè kooro gẹ́gẹ́ bí ìrere ti ògo Ọlọ́run olùbùkún tí a fi sí ìtọ́jú mi mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi ní agbára àní Kristi Jésù Olúwa wa nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mi sí iṣẹ́ rẹ̀ bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí àti onínúnibíni àti eléwu ènìyàn ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é ní àìmọ̀ nínú àìgbàgbọ́ oore ọ̀fẹ́ olúwa wá sí ìpọ̀rí kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ ní Kristi Jésù òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì ṣùgbọ́n nítorí èyí ni mo ṣe rí àánú gbà pé lára mi bí olórí ni kí Jésù Kristi fi gbogbo ìpamọ́ra rẹ̀ hàn bí àpẹẹrẹ fún àwọn tí yóò gbà á gbọ́ sí ìyè àìnípẹ̀kun nígbà ìkẹyìn ǹjẹ́ fún ọba ayérayé àìdíbàjẹ́ àìrí ọlọ́run kan ṣoṣo ni ọlá àti ògo wà fún láé àti láéláé àmín àṣẹ yìí ni mo pa fún ọ tìmọ́tíù ọmọ mi gẹ́gẹ́ bí ìsọtẹ́lẹ̀ wọn nì tí ó ti ṣáájú lórí rẹ pé nípa wọn kí ìwọ kí ó lè máa ja ogun rere máa ní ìgbàgbọ́ àti ẹ̀rí ọkàn rere. Re èyí tí àwọn ẹlòmíràn tanù kúrò lọ́dọ̀ wọn tí wọ́n sì rí ọkọ̀ ìgbàgbọ́ wọn. nínú àwọn ẹni tí Himeneu àti Alexanderu wà àwọn tí mo ti fi lé Sátánì lọ́wọ́ kí a lè kọ́ wọn kí wọn kí ó má sọ̀rọ̀ òdì mọ́. Tímọ́tíù kínní orí kejì. nítorí náà mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀ kí a máa gbàdúrà kí a máa ṣìpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn fún àwọn ọba àti gbogbo àwọn tí ó wà ní ipò gíga kí a lè máa lo ayé wa ní ìdákẹ́jẹ́ àti pẹ̀lẹ́ nínú gbogbo ìwà bí Ọlọ́run àti ìwà àgbà nítorí èyí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa ẹni tí ó ń fẹ́ kí gbogbo ènìyàn ní ìgbàlà kí wọ́n sì wá sínú ìmọ̀ òtítọ́ nítorí ọlọ́run kan ní ń bẹ onílàjà kan pẹ̀lú láàrin ọlọ́run àti ènìyàn òun pàápàá ènìyàn àní Kristi Jésù ẹni tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn ẹ̀rí ní àkókò rẹ̀ nítorí èyí tí a yàn mí ṣe oníwàásù àti àpọ́stélì òtítọ́ ni èmi ń sọ èmi kò ṣèké. So, olùkọ́ àwọn kèfèrí ní ìgbàgbọ́ àti òtítọ́ nítorí náà mo fẹ́ kí àwọn ọkùnrin máa gbàdúrà níbi gbogbo kí wọ́n máa gbé ọwọ́ mímọ́ sókè ní àìbínú àti ní àìjiyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ kí àwọn obìnrin kí ó fi aṣọ ìwọ̀ntúnwọ̀nsì ṣe ara wọn ní ọ̀ṣọ́ pẹ̀lú ìtìjú àti ìwà ìrékọjá kì í ṣe pẹ̀lú irun dídì àti wúrà tàbí píálì tàbí aṣọ olówó iyebíye bí kò ṣe pẹ̀lú iṣẹ́ rere èyí tí ó yẹ fún àwọn obìnrin tí ó jẹ́wọ́ ìwà bí Ọlọ́run jẹ́ kí obìnrin kí ó máa fi ìdákẹ́jẹ́ àti ìtẹríba gbogbo kọ́ ẹ̀kọ́ ṣùgbọ́n èmi kò fi àṣẹ fún obìnrin láti máa kọ́ni tàbí láti pàṣẹ lórí ọkùnrin bí kò ṣe pé kí ó dákẹ́jẹ́ nítorí Ádámù ni a kọ́ dá lẹ́yìn náà Éfà a kò sì tàn Ádámù jẹ ṣùgbọ́n obìnrin náà nígbà tí a tàn án ó ṣubú sínú ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n a ó gbà á là nípa ìbímọ rẹ̀ bí wọ́n bá dúró nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìwà mímọ́ pẹ̀lú ìwà àìrékọjá. Tímótíù kínní orí kẹta. Òtítọ́ ni ọ̀rọ̀ náà bí ẹnìkan bá fẹ́ oyè bíṣọ́ọ̀bù iṣẹ́ rere ni ó fẹ́ ǹjẹ́ bíṣọ́ọ̀bù yẹ aláìlẹ́gàn ọkọ aya kan olùṣọ́ra aláìrékọjá oníwà yíyẹ olùfẹ́ àlejò ṣíṣe ẹni tí ó lè ṣe olùkọ́ kí ó má ṣe jẹ́ ọ̀mùtí tàbí aluni tàbí olójú kòkòrò bí kò ṣe onísùúrù kí ó má jẹ́ oníjà tàbí olùfẹ́ owó ẹni tí ó káwọ́ ilé ara rẹ̀ gírígírí tí ó mú àwọn ọmọ rẹ̀ tẹríba pẹ̀lú ìwà àgbà gbogbo ṣùgbọ́n bí ènìyàn kò bá mọ̀ bí a ti ṣe ìkáwọ́ ilé ara rẹ̀ òun àti ṣe lè tọ́jú ìjọ Ọlọ́run kí ó má jẹ́ ẹni titun kí ó má bàa gbéraga kí ó sì ṣubú sínú ẹ̀bi èṣù. E ó sì yẹ kí ó ní ẹ̀rí rere pẹ̀lú lọ́dọ̀ àwọn tí ń bẹ lóde kí ó má bàa bọ́ sínú ẹ̀gàn àti sínú ìdẹkùn èṣù bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ fún àwọn díákónì láti ní ìwà àgbà kí wọ́n má jẹ ẹlẹ́nu méjì kí wọ́n má fi ara wọn fún wáìnì púpọ̀ kí wọ́n má jẹ olójú kòkòrò kí wọ́n máa di ohun ìjìnlẹ̀ ìgbàgbọ́ mú ní ọkàn funfun kí a wádìí àwọn wọ̀nyí dájú pẹ̀lú nígbà náà ni kí a jẹ́ kí wọ́n jẹ oyè díákónì bí wọ́n bá jẹ́ aláìlẹ́gàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó yẹ fún àwọn obìnrin láti ní ìwà àgbà kí wọ́n má jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn bí kò ṣe aláìrékọjá olóòótọ́ ní ohun gbogbo kí àwọn díákónì jẹ́ ọkọ obìnrin kan kí wọn kí ó káwọ́ àwọn ọmọ wọn àti ilé ara wọn dáradára. Dára nítorí àwọn tí ó lo oyè díákónì dáradára ra ipò rere fún ara wọn àti ìgboyà púpọ̀ ní ìgbàgbọ́ tí ń bẹ nínú Kristi Jésù ìwé nǹkan wọ̀nyí ni mo kọ sí ọ mo sì ń retí àti tọ̀ ọ́ wá ní lọ́ọ́lọ́ ṣùgbọ́n bí mo bá pẹ́ kí ìwọ kí ó lè mọ̀ bí ó ti yẹ fún àwọn ènìyàn láti máa hùwà nínú ilé Ọlọ́run tí í ṣe ìjọ Ọlọ́run alààyè ọ̀wọ̀n àti ìpìlẹ̀ òtítọ́ láì ṣiyèméjì títóbi ni ohun ìjìnlẹ̀ ìwà bí Ọlọ́run ẹni tí a fi hàn nínú ara tí a dá láre nínú ẹ̀mí tí àwọn áńgẹ́lì rí tí a wàásù rẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè tí a gbàgbọ́ nínú ayé tí a gbà sókè sínú ògo. Tímótì kínní orí kẹrin ṣùgbọ́n ẹ̀mí ń tẹnu mọ́ ọ pé ní ìgbà ìkẹyìn àwọn mìíràn yóò kúrò nínú ìgbàgbọ́ wọn ò máa fiyè sí àwọn ẹ̀mí tí ń tanni jẹ àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù nípa àgàbàgebè àwọn tí ń ṣèké àwọn tí ọkàn àwọn tìkára wọn dàbí èyí tí a fi irin gbígbóná jó àwọn tí ń dáni àti gbéyàwó tí wọ́n sì ń pàṣẹ láti ka èèwọ̀ oúnjẹ tí Ọlọ́run ti dá fún ìtẹ́wọ́gbà pẹ̀lú ọpẹ́ àwọn onígbàgbọ́ àti àwọn tí ó mọ òtítọ́ nítorí gbogbo ohun tí Ọlọ́run dá ni ó dára kò sí ọ̀kan tí ó yẹ kí a kọ̀ bí a bá fi ọpẹ́ gbà á nítorí a fi ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà yà á sí mímọ́ bí ìwọ bá ń rán àwọn ará létí nǹkan wọ̀nyí ìwọ ó jẹ́ ìránṣẹ́ rere ti Kristi Jésù tí a ń fi ọ̀rọ̀ ìgbàgbọ́ àti ẹ̀kọ́ rere bọ́ èyí tí ìwọ ti ń tẹ̀lé ṣùgbọ́n kọ ọ̀rọ̀ asán àti ìtàn àwọn àgbà obìnrin sì máa tọ́ ara rẹ sí ìwà bí Ọlọ́run nítorí títọ́ sí ohun ti ara èrè fún ohun díẹ̀ ni ṣùgbọ́n ìwà bí Ọlọ́run ni èrè fún ohun gbogbo ó ní ìlérí ti ayé ìsinsìnyí àti ti èyí tí ń bọ̀ òtítọ́ ni ọ̀rọ̀ náà ó sì yẹ fún ìtẹ́wọ́gbà gbogbo nítorí fún èyí ni àwa ń ṣe làálàá tí a sì ń jìjàkadì nítorí àwa ní ìrètí nínú Ọlọ́run alààyè ẹni tí í ṣe olùgbàlà gbogbo ènìyàn pẹ̀lúpẹ̀lú ti àwọn tí ó gbàgbọ́ nǹkan wọ̀nyí ni kí o máa pa láṣẹ kí o sì máa kọ́ni má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ìwé rẹ ṣùgbọ́n kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ fún àwọn tí ó gbàgbọ́ nínú ọ̀rọ̀ nínú ìwà híhù nínú ìfẹ́ nínú ẹ̀mí nínú ìgbàgbọ́ nínú ìwà mímọ́ títí èmi ò fi dé máa tọ́jú ìwé kíkà àti ìgbaniníyànjú àti ìkọ́ni má ṣe àìnáání ẹ̀bùn tí ń bẹ lára rẹ èyí tí a fi fún ọ nípa ìsọtẹ́lẹ̀ pẹ̀lú ìfọwọ́lé àwọn àgbà máa fiyèsí nǹkan wọ̀nyí fi ara rẹ fún wọn pátápátá kí ìlọsíwájú rẹ kí ó lè hàn gbangba fún gbogbo ènìyàn máa ṣe ìtọ́jú ara rẹ àti ẹ̀kọ́ rẹ máa dúró láì yẹsẹ̀ nínú nǹkan wọ̀nyí nítorí ní ṣíṣe èyí ìwọ ó gba ara rẹ àti àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ rẹ là. Tímọ́tíù kínní orí karùn-ún. Má ṣe bá alàgbà wí ṣùgbọ́n kí o máa gbà á níyànjú bíi bàbá àwọn ọ̀dọ́mọkùnrin bíi arákùnrin àwọn àgbà obìnrin bíi ìyá àwọn ọ̀dọ́mọbìnrin bíi arábìnrin nínú ìwà mímọ́ bọ̀wọ̀ fún àwọn opó tí í ṣe opó nítòótọ́ ṣùgbọ́n bí opó kan bá ní ọmọ tàbí ọmọ ọmọ jẹ́ kí wọ́n tètè kọ́ àti ṣe ìtọ́jú ilé àwọn tìkára wọn kí wọn kí ó sì san orí àwọn òbí wọn padà nítorí pé èyí ni ó ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run ǹjẹ́ ẹni tí í ṣe opó nítòótọ́ tí ó ṣe òun nìkan a máa gbẹ́kẹ̀lé Ọlọ́run a sì máa dúró nínú ẹ̀bẹ̀ àti nínú àdúrà lọ́sàn-án àti lóru ṣùgbọ́n ẹni tí ó bá fi ara rẹ̀ fún ayé jíjẹ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 ẹni tí a jẹ́rìí rẹ̀ fún iṣẹ́ rere bí ó bá ti ń tọ́ ọmọ rí bí ó bá ti ń gba àlejò bí ó bá ti ń wẹ ẹsẹ̀ àwọn ènìyàn mímọ́ bí ó bá ti ń ran àwọn olùpọ́njú lọ́wọ́ bí ó bá ti ń lépa iṣẹ́ rere gbogbo ṣùgbọ́n kọ àwọn opó tí kò dàgbà nítorí pé nígbà tí wọ́n bá ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí Kristi wọ́n á fẹ́ gbéyàwó wọ́n á di ẹlẹ́bi nítorí tí wọ́n ti kọ ìgbàgbọ́ wọn ìṣáájú sílẹ̀ àti pẹ̀lú wọn ń kọ́ láti ṣe ọ̀lẹ láti máa kiri láti ilé dé ilé kì í ṣe ọ̀lẹ nìkan ṣùgbọ́n onísọkúsọ àti olófòfó pẹ̀lú wọn a máa sọ ohun tí kò yẹ nítorí náà mo fẹ́ kí àwọn opó tí kò dàgbà máa gbéyàwó kí wọ́n lè máa bímọ kí wọn kí ó máa ṣe alábòójútó ilé kí wọn kí ó má ṣe fi àyè sílẹ̀ rárá fún ọ̀tá náà láti sọ̀rọ̀ ẹ̀gàn nítorí àwọn mìíràn ti yí padà kúrò sí ẹ̀yìn sátánì bí obìnrin kan tí ó gbàgbọ́ bá ní àwọn opó kí ó máa ràn wọ́n lọ́wọ́ kí a má sì di ẹrù lé ìjọ kí wọn kí ó lè máa ran àwọn tí í ṣe opó nítòótọ́ lọ́wọ́ àwọn alàgbà tí ó ṣe àkóso dáradára ni kí a kàyẹ sí ọlá ìlọ́po méjì pẹ̀lúpẹ̀lú àwọn tí ó ṣe làálàá ní ọ̀rọ̀ àti ní kíkọ́ni nítorí tí ìwé mímọ́ wí pé ìwọ kò gbọdọ̀ dí màálù tí ń tẹ ọkà ní ẹnu àti pé ọ̀yà alágbàṣe tọ́ sí i má ṣe gba ẹ̀sùn sí alàgbà kan bí kò ṣe láti ẹnu ẹlẹ́rìí méjì tàbí mẹ́ta bá àwọn tí ó ṣẹ̀ wí níwájú gbogbo ènìyàn kí àwọn ìyókù pẹ̀lú kí ó lè bẹ̀rù mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run àti Kristi Jésù àti àwọn áńgẹ́lì àyànfẹ́ kí ìwọ kí ó máa ṣàkíyèsí nǹkan wọ̀nyí láì ṣe ojúṣàájú láì fi ègbè ṣe ohunkóhun má ṣe fi ìkánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni. E bẹ́ẹ̀ ni kí o má sì ṣe jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn pa ara rẹ mọ́ ní ìwà funfun má ṣe máa mu omi nìkan ṣùgbọ́n máa lo wáìnì díẹ̀ nítorí inú rẹ àti nítorí àìlera rẹ ìgbàkúùgbà ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́ ti àwọn ẹlòmíràn pẹ̀lú a sì máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ gẹ́gẹ́ pẹ̀lú ni iṣẹ́ rere wa tí wọ́n hàn gbangba àwọn irú mìíràn kò sì lè farasin. Tímọ́tíù kínní orí kẹfà. Kí gbogbo àwọn tí í ṣe ẹrú lábẹ́ irú máa ka àwọn olúwa tí ó ní wọ́n yẹ sí ọlá gbogbo. Kí a má bàa sọ̀rọ̀ òdì sí orúkọ Ọlọ́run àti ẹ̀kọ́ rẹ̀. Àwọn tí ó sì ní olúwa onígbàgbọ́ kí wọ́n má ṣe gàn wọ́n nítorí arákùnrin ni wọ́n ṣùgbọ́n kí wọ́n túbọ̀ máa sìn wọ́n nítorí àwọn tí í ṣe alábàápín iṣẹ́ rere wọn jẹ́ onígbàgbọ́ àti olùfẹ́ nǹkan wọ̀nyí ni kí o máa kọ́ni kí o sì máa fi gbani níyànjú bí ẹnikẹ́ni bá ń kọ́ni ní ẹ̀kọ́ mìíràn tí kò sì gba ọ̀rọ̀ tí ó yè kooro àní ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa àti ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ó gbéraga kò mọ nǹkan kan. kan bí kò ṣe ìfẹ́ ìyàn jíjà àti ìjà ọ̀rọ̀ nínú èyí tí ìlara ìyà ọ̀rọ̀ búburú àti ìrò búburú ti wá ọ̀rọ̀ àyípo àwọn ènìyàn ọlọ́kàn èrí tí kò sí òtítọ́ nínú wọn tí wọ́n ṣe bí ọ̀nà sí èrè ní ìwà bí ọlọ́run yẹra lọ́dọ̀ irú àwọn wọn ni ṣùgbọ́n ìwà bí ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni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 nítorí ìfẹ́ owó ni gbòǹgbòǹ búburú gbogbo èyí tí àwọn mìíràn ń lépa tí a sì mú wọn ṣáko kúrò nínú ìgbàgbọ́ wọ́n sì fi ìbìnújẹ́ púpọ̀ gún ara wọn ní ọ̀kọ̀ ṣùgbọ́n ìwọ ènìyàn Ọlọ́run sá fún nǹkan wọ̀nyí kí o sì máa lépa òdodo ìwà bí Ọlọ́run ìgbàgbọ́ ìfẹ́ sùúrù ìwà tútù máa ja ìjà rere ti ìgbàgbọ́ di ìyè àìnípẹ̀kun mú nínú èyí tí a gbé pè ọ́ sí tí ìwọ sì ṣe ìjẹ́wọ́ rere níwájú ẹlẹ́rìí púpọ̀ mo pàṣẹ fún ọ níwájú Ọlọ́run tí ń sọ ohun gbogbo di àyè àti níwájú Jésù Kristi ẹni níwájú Pontiu Pilatu tí ó jẹ́rìí ìjẹ́wọ́ rere kí ìwọ kí ó pa òfin mọ́ ní àìlábàwọ́n ní àìlẹ́gàn títí di ìfarahàn olúwa wa jésù kristi èyí tí yóò fi hàn ní ìgbà tirẹ̀ ẹni tí í ṣe olùbùkún àti alágbára náà kan ṣoṣo ọba àwọn ọba àti olúwa àwọn olúwa ẹnìkan ṣoṣo tí ó ní àìkú tí ń gbé inú ìmọ́lẹ̀ tí a kò lè sún mọ́ ẹni tí ènìyàn kan kò rí rí tí kò sì lè rí. Si ẹni tí ọlá àti agbára títí láì ṣe tirẹ̀ àmín. kìlọ̀ fún àwọn tí ó lọ́rọ̀ ní ayé ìsinsìnyí kí wọ́n má ṣe gbéraga bẹ́ẹ̀ ni kí wọ́n má ṣe gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ àìdánilójú bí kò ṣe lé ọlọ́run alààyè tí ń fi ohun gbogbo fún wa lọ́pọ̀lọpọ̀ láti lò kí wọn kí ó máa ṣoore kí wọn kí ó máa pọ̀ ní iṣẹ́ rere kí wọ́n múra láti pín fúnni kí wọ́n kí ó ní ẹ̀mí ìbákẹ́dùn kí wọ́n kí ó máa to ìṣúra ìpìlẹ̀ rere jọ fún ara wọn de ìgbà tí ń bọ̀ kí wọ́n kí ó lè di iyè tòótọ́ mú. tìmọ́tíù ṣọ́ ohun tí a fi sí ìtọ́jú rẹ yà kúrò nínú ọ̀rọ̀ asán àti ìjiyàn ohun tí a ń fi èké pè ní ìmọ̀ èyí tí àwọn ẹlòmíràn jẹ́wọ́ rẹ̀ tí wọ́n sì ṣìnà ìgbàgbọ́ kí oore ọ̀fẹ́ kí ó wà pẹ̀lú rẹ àmín. Ah,